أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله من بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة بكم ولون أترى كيد إخوان محمد صلى الله عليه وسلم لم تيكون سينيرا مخوالات لكي تاري دقنيو دولون وبنا ní ìtòsí wípé bẹ́ẹ̀dá bá èyí tó yẹ kọ́kọ́ ṣe náà lélẹ́yìí tọ́lọ́n sì jẹ́ ó rọrùn fún wa láti ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́dá ó kọ́kọ́ gbé láyé tí ó fi mọ̀ pé òun jí dáadáa òun náà ni kó jí kó rántí ọlọ́run gbogbo ẹ̀dá tó bá jí tí ò bá ti rántí ọlọ́run òun tọ̀ òun ni ẹ bá sọ pé sùn jí dáadáa òun ló yẹ kó dáhùn pé òun ò jí ire o ìmọ̀ẹ́dá tó bá jí tó rántí ọlọ́run tó sì ń tọ́ yẹ kó ṣe torójú sí ti ọlọ́run ọba àlefẹ́ látòtòrí ẹ̀dá wáyé náà ni tọ́lọ́n sì ṣe ní rọrùn fún wa bẹ́ẹ̀ dàbá tún wá rí ṣe náà kéèdà náà tó mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ah, ọlọ́run mo dúpẹ́ tó jẹ́ kí n rí ṣe àwa mm-hmm. bẹ ọlọ́run gbogbo tá ló nù sẹ̀mí ayé wa ìrántí ọlọ́run kọ́lọ́run kọjọ járe kọ́ má jẹ́ kí á gbàgbé ẹ̀ kọ́ má jẹ́ kó kúrò nínú gbèsè ayé wa bẹ̀rẹ̀ àmọ́ ti ya arhamur rahimin ìkẹ́gẹ́ kọ́ máa bá anábì kọ́ máa bá ara alẹ́ kọ́ máa bá àwọn sọ àbá àtùgbọ́n tó gbogbo àwọn olùkọ́ apáta ọlọ́run bá ṣe dáadáa fún ọba sanwó ní ẹ̀sìn olórí àwọn òbí tó dúró àìdùnnú gbogbo gbà kí ọlọ́run kọ́mí sàn bá wà ṣe fún wọn bẹ́ẹ̀rẹ̀ ti arahamu rahim gbogbo apáta náà kọ́lọ́run kó gbàdúrà wà lápapọ̀. àdìpù tí a ó kà fúnra wa láàárọ̀ yìí òun náà ni àdìpù afáwa Abu Hurairah náà ni gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fúnra wa léyìí tí ń kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kan nínú Islam tó sì jẹ́ sí wípé ara àwọn ẹ̀kọ́ náà ni máa ń jẹ́ àmì tá a máa fi dá mùsùlùmí mọ̀ yàtọ̀ léyìí tí yóò máa jẹ́ ká máa mọ̀ yàtọ̀ láàrin mùsùlùmí àti ẹni tí ì ṣe mùsùlùmí bó tilẹ̀ jẹ́ sí wípé ṣètọ́ni náà ti tún wọbẹ̀ lénìí ṣùgbọ́n abẹ́rẹ́ wọn bàtà alánínú àánú ẹ̀kọ́ lọ́n tún gbogbo wa ṣe ká tó lọ bẹ̀rẹ̀ àdéhùn ìta kàlánà ká má gbàgbé òun làdíṣì ta sọ fúnra wa yìí pé ànábì ń júwe fún wa pẹ́ni tó bá túbá ṣáájú kí oòrùn tó máa yọ níbi tó ti ń wọ̀ òun lẹni tó túbá tọ́lọ́run sì gbà tó túbá yìí àdéhìí jẹ́ ká mọ̀ pé ọjẹ́ kan náà àwọn àmì tí a fi mọ̀ pé ayé fẹ́ parẹ́ nínú àwọn àlámọ́tò sáàt náà ló wà àmì pé ayé ń lọ sópin òun náà ni àdéhìí yẹn sọ fún wa pé ayé nígbà tí bá ń lọ sópin pé ó parẹ́ ìyẹn ni póòrùn ọmọ ìyọ níbi títí ń wọ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe sọ fún wa bá ti kà lánàá tó bá wá dìgbà náà àwọn tó bá wá ń pa àwọn fẹ́ túbá náà láwọn fẹ́ túbá ń bí ẹsẹ̀ ń gbà yẹn lóhùn nígbà túbá wọn mọ́ láwọn fi sọ fún wa lánàá yìí pé tó bá wá rí bẹ́ẹ̀ ata wà láyé lónìí tó jẹ́ sí pé òní ayé ò lè kò lè dé abala abẹ tí ọ̀pọ̀lọpọ̀ rú àwa generation lókùngbà tẹ́dá bá sì ń mí lòkè tí ń mí lọ́lẹ̀ tí gbogbo àwọn ti ń lò láti fi ṣe àwọn nǹkan aburú wọ̀nyẹn tí sì ń wúlò fún kó túba nígbà yẹn ṣùgbọ́n gbà táwọn nǹkan yẹn ò bá wúlò fún mọ́ àbí pàápàá jùlọ nígbà tẹ́mi ti fẹ́ jáde lára rẹ̀ ànábìrin tó bá ti dìgbà ń tẹ́rọ wá ń sọ pé òun túbá ń gbà náà ọ̀nà òun nígbà tuntun bá yẹn wọn. torí ìdílé ìgbọ́n kálukú wa náà káàkiri sára kí ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa. àdìsí èyí tí a fẹ́ kà lẹ́nu gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa أني أفا أبو ران شفوا أني أن أبي أريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال جزوا شوارب وأرهوا الدحى خالفوا المجوس جزوا شوارب وأرهوا اللحى khalifu al-majus akhrajahu muslim àdìsí yìí nínú àwọn báyìí sọ fúnra wa níbẹ̀rẹ̀ pé nínú àwọn kan tí nínú àwọn àdìsí kan tó jẹ́ ká mọ̀ mọ̀yàtọ̀ láàrin mùsùlùmí àti ẹni tí sẹlẹ́sìn mùsùlùmí ni ànábì ní júzù ṣàwárì àwọn irun mú báyìí hmm? àwọn irun mú báyìí ànábì ní ẹ máa gé ẹ máa mú kó ń bẹ ẹ máa gé ṣùgbọ́n wà hu àlìhà ẹ wàá rí irun gbọ̀n ẹ fi òun lẹ̀ ẹ fi irun gbọ̀n lẹ̀ ẹ má kí òun wọn ní eléyìí ọmọ jẹ́ kí ni o kọ́ọ̀lì fún alimọ̀júùs yóò jẹ́ kẹ́ ẹ lè yàtọ̀ sí àwọn tí wọ́n máa ń bọ iná yẹ kí n yóò yàtọ̀ sáwọn gèfèrí torípé àwọn gèfèrí àwọn náà máa dárun gbọ̀n sí wọ́n sì máa dárun mú sí ṣùgbọ́n mùsùlùmí ẹ̀yin ẹ irun mú káwọn fi máa yàtọ̀ láàrin mùsùlùmí àti gèfèrí eléyìí nípìnlẹ̀ pẹ̀lú bá anabi sallallahu alayhi wa sallam bó ṣe sọ kéèyàn dárun gbà sí pẹ̀lú àníyàn pé anabi ló sọ pé ká dá sí nínú sunna anabi sallallahu alayhi wa sallam ni tó sì jẹ́ sí pé téèyàn bá dá sí èèyàn máa gbà ládàá lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé a sọ fúnra wa pé ṣètọ́ni tuntun láyè wọ̀bẹ̀ lẹ́nìí tẹ bá rọpọlọpọ àwọn yahoo yahoo ń gbòòrò nísìnyí kọ́lá ìdí èsì mùsùlùmí nínú wọn ẹ̀rí tó darun gbà sí kò sí tí fi ń ṣe wọ́n fi ń gbà àwọn èèyàn lójú ni wọ́n fi ń jalè ni nígbà tí wọ́n bá jalè tán wọ́n wà lọ́ọ́ lè fà á wọ́n lọ lè fa padà torí pé kíni torí pé tí wọ́n bá ti nígbà wọ́n bá mú ọ gbà ṣé píṣọ̀ tó rí tó báyìí lórí píṣọ̀ tó rí ò tó mú tó tó sẹ́ǹdì dáhùn jọ ń communicate ò rí báyìí wọn ò ní dààmú mọ́ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ṣètọ́ni tó gbé sáwọn èèyàn lẹ́mìí wọ́n jẹ́ kí wọ́n rí wípé wọ́n fẹ́ kó àwọn rò pé àwọn fẹ́ kó àbùkù bá Islam látara láti lè máa fi polongo terrorism pé àwọn tí wọ́n nírun àwọn ni wọ́n máa bẹ̀rù àwọn ni wọ́n máa dẹ́rù báyàn hmm? látara bẹ́ẹ̀ ó tún wá wọnú ẹ̀mí àwọn kan ṣùgbọ́n tòun ti bí aburú ti wù kọ́ wọnú nǹkan tó tó bá ti jẹ́ sí pé ìlànà ànábì ni àìfojú kéré ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam téèyàn bá sì ti ń ṣe nǹkan jẹ́ eh, ìlànà ànábì ọ̀rọ̀ ànábì wá lórí ẹ̀ pé ẹ máa ṣe bí yẹn bá ti ń ṣe yẹn ọmọ ìgbàládá lórí ẹ̀ torí ìdí eléyìí bá ànábì ti sọ káwa náà ká gbìyànjú ẹni tí ó bá ní ọmọkọ́mọ máa fa ọmọ máa gé ẹni tí ó bá sì ní ìyún ò túmọ̀ sí wípé bóyá bó ní wàá ṣe tèmi tí èmi ṣé kí n kò nídìí ọlọ́run ni òkun ọ̀ ó fi ilẹ̀ náà ní ṣùgbọ́n tó bá ní ká fi ilẹ̀ ká má gé èyí tí wọ́n ní ká gé àbí ká fa òun náà ní irun mú láti lè fi yàtọ̀ sí àwọn màjúsì gbogbo àwọn nǹkan wọ̀nyí èyàn ò ní sáláì sọ nígbà tí èyàn bá rí àbí ní àbá ká àgbẹ̀ àdé orúkọ tọ́lọ́hún òbí wa náà nìyẹn káwá débẹ̀ káwá fò wípé eléyìí ò nídìí túláàsì àgbọ̀dọ̀ fún àásọ náà ni àbẹ̀lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ gbogbo kálukú wa náà lè láì lè kà máa lè ọlọ́run nìkan ló pé o ibi tẹ́dá kù sí pọ̀ ṣùgbọ́n téèyàn bá ti wá ń gbọ́ wípé eléyìí dá eléyìí dá èèyàn máa dì mẹ́rù náà ni torí wípé àmọ́ yìí tí yóò kúnra wọn tí yóò fi lè jẹ tíṣe wa ó fi tẹ̀sùn wọn níjọ́ gbọ́dọ̀ àlìkèyàmọ̀ tí Kùránì sì gbin náà ní pé ní kíni o fa amma man thaqulat mawazinuhu fa huwa fi 'ishatin radiyah ẹni tíṣe rẹ̀ bá tẹ̀sùn wọn níjọ́ gbọ́dọ̀ àlìkèyàmọ̀ òní ó wà nínú tí ó wà nù ìgbésí ayé dẹkùn ìgbésí ayé tá a yọnu sí ìyẹn ni pé ọ̀rọ̀ rẹ̀ ó sálì Jánnà ṣùgbọ́n ń tọ̀ wọn ò fà ó mú hù hàwìyà iná lọ́rọ̀ rẹ̀ ó jà sí kọ́ lóun kọ́ mẹ́jọ ọ̀rọ̀ ọ̀jà sí náà ara tó wá lè jẹ́ sí ó kún tó lè jẹ́ kí sí ó wù òun náà ni kí ọ̀rọ̀ ànábì wọn pàtàkì lẹ́mìíyàn kí n sì mọ̀ ọ̀rọ̀ ojú kí n yọ̀ máa ṣe ṣùgbọ́n padà eléyìí ò ní ìdíjáre eléyìí ò ní ìdíjáre èèyàn ń yọ ẹrù ara rẹ̀ kù díẹ̀ díẹ̀ nù nígbà wọn bá padà wá gbé súnsùn hàn ó wá lè padà di tó fúyẹ́ abẹ́lẹ́ bàtà lánàá àánú ẹ̀ ògùn tí ó jẹ́ kí iṣẹ́ wa kó tẹ̀sán níjọ́gbọ̀n ẹ̀rẹ̀ kí á máa kọ́ lọ́n kojú kọ́ rọrùn fún wa láti máa ṣe bẹ̀rẹ̀ àmọ́ tí ìyá arhamar níparí ká tó kú mbẹ eléyìí náà sì ní jẹ́ ká mọ̀ pé mùsùlùmí kọ́ sí èèyàn islam ti ní lánà kò ti ní bá a ti ṣe islam eléyìí fi hàn yí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe nínú islam ó fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé ń à gbọ́dọ̀ máa ṣe bí àwọn kan gbọ́dọ̀ máa yàtọ̀ ẹ̀rí ní sinmi fi hàn wá pé èyí tá à ń ṣe náà o àwọn tòfin náà máa dáa sí o ṣùgbọ́n táàbì yàtọ̀ síra wa òun ni pé kí ni o káwọ̀ tún dẹnu mu láti lè yàtọ̀ yóò fi lè jẹ́ ká mọ̀ yìí pé nínú àdéhìí náà akẹ́kọ̀ọ́ pé mùsùlùmí kọ́ sí àwọn kan mùsùlùmí ó béèrè pé bóun ìlànà ẹ̀sìn tèmi ṣe rí òun lèyìn ó sì máa wá sí ibẹ̀ ní fìlè jẹ́ ìtàwọn gbà níwájú ọlọ́run abẹ́rẹ́ bàtà alá nínú àrílẹ̀ tàbí nù kọ́lọ́run kúrò láti tún gbèsè àyẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wá sí mm. wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim wassalamu alaikum.